ah èmi nìkan tán tí yóò máa bá jẹ bẹ́ẹ̀ ní sori burú ah, ah. òkè òkè báyìí lọ́wọ́ afun ní bí òkè òkè lọ́wọ́ yín màmá aṣíwájú níyẹn ní dèrò ẹ̀yìn lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún yín ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní ah. ṣìmú ẹ̀ ní ṣìjẹ lágbára Ọlọ́run ẹ̀ tún ní ṣìrìn lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún yín ẹ̀ ṣìlọ́run sir thank you so much sir. àmín àmín ẹ pẹ̀lẹ́ wàsà ṣé oúnjẹ àwọn ajá yẹn sì kù. Ah, ó ti tán sà. ẹ ò lọ fi owó yẹn kó fi ra oúnjẹ àwọn ajá má jẹ kán fẹ́ràn oṣù ti gbọ́. ẹ náà ní bàjẹ́ o wọn náà ní sori burúkú wọn náà ní aráyé ò ní bẹ́ẹ̀ fọwọ́ tì ṣùgbọ́n lọ fowó yẹn lóúnjẹ àwọn ajá.